إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 لهذه الحياة حياة بشرية فرصة واحدة وعمرا واحدا في الزمن الذي يعيش فيه في هذه الدار وجعل من عاش لشيء مات عليه ومن مات على شيء يبعث عليه وهذا الذي يقال له حسن الختاب أو سوء الختاب نسأل الله جل وعلا أن يحفظنا ويعصمنا من سوء الختام معاشر المؤمنين فإن القلب الحي يخاف دائما يخاف عن آخر مطاف سفر حياته لأنه ما يدري فإن الله سبحانه وتعالى أبهم عن الإنسان مقدار نصيبه في هذه الدار وهو لا يدري يعيش يمشي ويرجع يبيت ويستيقظ وما يدري المسكين مقدار نصيبه وحظه من هذه الحياة ومع ذلك فمن مات على الحال فتلك الحال هي التي يقابل ربه عليها ولذلك كان النبي صلى الله عليه وسلم يكثر من قراءة هذه الآية الآية التي مرت معنا في بداية الخطبة يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin rúṣin olúwa. abẹ́ olúwa kọ́mọ́sàjà dà láwọ̀ àtibọ̀tán àtibọ̀tán ọmọ ènìyàn tí ní jẹ́ bẹ́ẹ̀ àbọ̀ èyí tọ́mọ ènìyàn ó gbé pàdé olúwa tó ṣe pé nítorí bá kú lé lórí òun náà ni àbọ̀ rẹ̀ níwájú ọlọ́run. àtibọ̀tán òun làbọ̀ òun ló lórí gbogbo ìrìn àjò ẹ̀dá lórílẹ̀ ayé ìtọ́ba mọ̀ kúlé lórí òun náà mà làbọ̀ innamal a'malu bil khawati ìtì jẹ́pọ̀ mi ṣiṣẹ́ òrayé gbé ó lábọ̀ rèé ìtọ́ba bá gbẹ̀yìn kù láyé náà ni ìtọ́ba bá gbẹ̀yìn ni eléyìí òun ni jẹ́ ìbẹ̀rù ẹ̀mí fún gbogbo àwọn mùsùlùmí òdodo gbogbo múmìnì múmìnì òdodo ìṣe ka ọmọ ènìyàn láyà rẹ̀ ṣe èwo la mà tá a ṣègbẹ̀yìn ọ̀kan nínú àwọn ẹni rèé. Sufyan ibn Sa'id al-Thawri ó máa sunkún púpọ̀ lórí ìjọsìn àwọn ará ilé rẹ̀ wá bí lọ́rọ̀ ọjọ́ kan pé èsì sẹ́sẹ̀ náà ní bọ̀ lẹ́rù tó báyìí ó ní wàláhì kálọ́rọ́ ẹ̀ṣẹ̀ ni ó kéré lójú òun ah, àtúbọ̀ ni kóun ṣẹ̀ tóun bá ṣẹ̀ kóun tú báyìí àmọ́ tí ń bà wọ́n lẹ́rù òun náà ní àtibọ̀tán àtibọ̀tán kí lòun mọ̀ tí wọ́n bá dágbére kó láyé ọwọ́ káyà tó wà ní Suratul Baqara wa man yartadid minkum an dinihi fayamut wa huwa kafirun فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run ní ẹnikẹ́ni tọba ìgbẹ́sẹ̀ sẹ́yìn ńlò mùsùlùmí bọ̀ láyé nígbèsè ayé ẹ̀ níbẹ̀rẹ̀ àwọn gbà tí ó fi lọ kò jẹ́ mùsùlùmí mọ́ kọ́dọ̀ ó lè má hàn sáwọn èèyàn ìsìláàmù rẹ̀ ti bó ti tọba ìwà kú ní kèfèrí gbogbo tó bá wù kó gbèsè nínú iṣẹ́ ọlọ́run ni á da gbogbo ẹ̀ kó wúlò mọ́ torí tó kúlé lórí ìmúlò lórí ọlọ́run ni fàwùláìka sọ́hábùn náà àwọn ilé ilẹ̀ rú ná àwọn ọmọ náà nìyẹn wọ́n fi hà khalidun àwọn ni wọ́n máa bẹ́nu náà lọ gbére. Sufyan ibn Sa'id Thawri oní ti ń pa òun láyà rè ó ṣe wá rí ọmọ ènìyàn kan sẹ̀mí ni tó bá ṣe pọ́ ọmọ ènìyàn mọ̀ pé ebi ń lo forty ebi ń lo fifty wọ́n ní di seventy náà ó ti wá bẹ́ẹ̀ ṣáàjì ń ṣe ìgbádùn ọmọ ènìyàn ó bọ̀ wọ́n fi sọ̀rọ̀ bá di one kù five ó kù three ẹ̀hẹ́n nínú àwọn àmọ̀ pé mo fẹ́ darí sọ́dọ̀ ọlọ́run báyìí kọ́ mọ̀ faqad habahama rabbuna subhana wa tawa anil ibad an ilmihi ibi tí ìṣòro wà náà ni ọmọ ènìyàn ọmọ kí ni gbogbo ní òde níbo ni ọ̀ka òun mọ́ wa ma tadri nafsun bi ayyi ardin tamut níbo ni ilẹ̀ tí ọ̀ka òun mọ́ bóyá ní àjò kan lòun lọ tó fẹ̀mí sí i pé mo dé tán kò sì mọ̀ pé òun lọ àlùkìyámà nìyẹn ẹni tí ó jáde fúnra rẹ̀ pé mo fẹ́ dọ̀ sí àwọn ọmọ àbí ṣe ń ṣe òun bóyá ṣe ń lọ àlùkìyámà ni ọ̀kan náà àwọn àpèbá àwọn ní dókítà medical doctor kan ní sàlàyé ó láwọn rí sí fún patient kan ọ̀dọ̀ òun náà ló gbéra ẹ̀ wá sọ́sítà wọ́n bá ní kíní kan ṣe òun pé kíní kan mọ̀ ní à kíní yìí ẹ̀ bá jẹ́ ti wá mójútó minor làwọn náà pè wọ́n bá ní náà torí ó ní di minor surgery á fún yín lábẹ́rẹ́ ó ní à ìdílé bàdé yìí ìgbà bẹ́rẹ́ rí torí òun ò dọ́sítù rí òun ti lórí báyìí báyìí ó ti lé some fifty years and above kúrò wọn ọdọ síbítù yìí eléyìí gan tí balẹ̀ tí wọ́n sọ pé inú ọgbà abẹ́rẹ́ wọn ni àkóso tẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ gbà tó rà kùn yín lòun ibi tó wà yìí ó lè gùn yìí ó ní kò gba abẹ́rẹ́ rí abẹ́rẹ́ yọ kan táwọn fún náà nù aṣọ dágbére fálkì yàmà ó sì gba bẹ́ẹ̀ lọ kò gba abẹ́rẹ́ rí ọ̀kan tí ó gbà òun ló sì jáde nù yàrá ẹ̀ pé kóun tẹ̀ lọ fún kẹ́kọ̀ọ́ wọn ni kó máa wò nǹkan yìí ràn kò gbọ́ kéésì nǹkan àìmọye àwọn tí ń rù kí tí ò ní dà wọ́n láàmú tí wọ́n fi lọ jẹ́ fi ọ lọ. bí tá lọ ẹ̀dá ò mọ òdiwọ̀n wo ní ebubu tọ́lọ́wọ́n ọba pa ọwọ́ agùn lẹ́mìí ọpẹ́ láyé okuru lẹ́mìí ó ṣe kínní kan èyí tó jẹ́ olórí jù wàláhì innamal a'malu bil khawati àti bọ̀tán ìwà yẹn kí la mọ̀ bá lọ kí la mọ̀ bá lọ àmọ́ o ọ̀rọ̀ ọba ní yíṣàbítù lọ́hùn lẹ́rìnà بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل ما يشاء ويفعل الله ما يشاء nínú àdéhùn ọlọ́run ọba ni pé mọ̀n áṣà lè ṣe nǹkan téèyàn bá ń ṣe ètí bá máa ń ṣe níṣẹ́ nípa jẹ́ni rí ni kákéda rẹ̀ dáa àdìsọ́kàn rẹ̀ gbogbo ìpìlẹ̀ tó yẹ kí mùsùlùmí ó ní tó ní ṣe pẹ̀lú olúwa àwọn màláìka rẹ̀ àwọn ànábì rẹ̀ àwọn tírà rẹ̀ ìjọ àlùkìyàmà kádàrà àti gbogbo tọ́lọ́mọ àlàkídà sàhíhà ọwọ́ àríṣẹ́ rí ṣe tó ṣe déédéé alákìíyà yìí ìyẹn ò túmọ̀ sí pọ́ mẹ́nìyàn láyà ni ànáhùn màásù yóò máa kọ́ sẹ́ẹ̀ nǹkan máa gun lẹ́sẹ̀ nǹkan máa yí yóò máa nùnù yóò máa túbá kò mí nǹkan mọ́ ṣùgbọ́n o èyí tó múmú lẹ́mìí ẹ̀ jù tí ń sẹ̀mí pẹ̀lú ẹ̀ òun náà ni al-iman wal-amalu bí yẹn bá wá sẹ̀mí irú eléyìí wàláhì ọlọ́run tó pẹ̀lú àníyàn rí ọlọ́run ò ní ara aláàrẹ̀ yìí òun wá ní àyà tó ń ṣe ọlọ́run máa sábà ká àti ká báyìí pàápàá jùlọ lórí kútúbà ìtumọ̀ yá ayúwọ̀ lẹ́ni iná amánú tẹ́kù lọ́ hákọ̀tíkọ̀tì ẹ páyà ọlọ́run nípa àpàtì páyà o tí wàá ní kókó wàlá tẹ̀mù tó nà ìlà wà tó mùsùlùmù ikú ọ̀gbọ́dọ̀ ká imọ̀ o àbí kẹ́ ní mùsùlùmí ó jẹ́ pé bí èèyàn báyìí jẹ́ mùsùlùmí tó bá ilé gbọ́ lọ. kódà bá a bá rí àwọn àpẹẹrẹ asámọ̀pẹ́ ni ni nítẹ̀jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń rí àwọn àpẹẹrẹ kan pẹ̀lú àwọn ẹni rè tíyẹn sì máa ra kàn èèyàn tún máa ra kàn ni o a nígbàgbọ́ pé ẹni yìí ó kú lórí dáadáa gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tó ń ṣẹlá Muhammadu ká alayhi salatu wa salam pé bí èèyàn báyìí kú lórí eléyìí ó kú lórí òre yóò wà ìjánà ọlọ́run yóò wà ìjánà ọlọ́run kàlẹ́bí yẹmútú bí àròkè jẹ̀bi ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó kú nígbà tí ó lọ bọ́lọ̀ oògùn bọ́ gbogbo wájú ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni olórí ẹni tó bá rí kẹ́límà la ilaha pè jáde ní báyìí rí i pé òun ló fi jẹ́ pé ẹni rí lọ́gbọ̀dọ̀ wà pẹ̀lú ẹni tá à ń fura pẹ́tọ́ àìmọ̀ ọlọ́run ọba ló lẹ̀mí àwọn tí wọ́n máa sọ̀rọ̀ rí tí wọ́n máa pàápàá jùlọ tí wọ́n ń nu ní kalimatu la ilaha illallah tọ́ba eré wí kọ́dà ẹlòmíì ò wí tán distance ó wà díẹ̀ kò sí problem nígbà lẹ́yìn ìgbà tó ti wí ọmọ tó ṣẹ́jú méje ọmọ tó wákàtí kan nígbà míì ó lè pẹ́ ṣùgbọ́n tí máa ti ń pẹ́ kéèyàn tuntun wí eléyìí agbami ẹ̀kan ni àwọn àwo ní wí èyàn gbọ́dọ̀ máa líle mọ́ a ní wí wí ó sì ó sì ẹ̀sìn dákẹ́ ẹ sàmà wí tó bá yẹ tẹ bá yẹ lè mọ́ aláàárẹ̀ abẹ́nisára ní lọ́wọ́ tó bá yẹ kí ló dé éze ẹni tí òun bá tó òun rán lọ́wọ́ nǹkan tí òun ẹ̀sìn sọ pé máa wí kinní kan tó bá yìí bínú kẹ́límà yìí ń tọ̀ ń kó bá o torí pé gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àwọn wo ni ó pè sí lẹ́nu wọ́n gbọ́dọ̀ mọ àwọn ẹ̀kọ́ tó rò mà tá a fẹ́ lò ni pé nínú àwọn àpẹẹrẹ ni re kí ni ẹ̀rú kẹ́límà yìí kó rí wí kó wí kó tó jáde láyé bẹ́ẹ̀ ni ẹni tó bá kú lórí iṣẹ́ rí ìyẹn lè wọnú àwẹ̀ ó gbàwẹ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ tọ́ba yìí bá bẹ́ẹ̀ lọ àrùn kan orí ìyẹn lè kú wàhùwà sajidun lillah ó sì forí kalẹ̀ síwájú ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ẹni rí amir ibn thabit ibn abdullah ibn zubayr rahmatulahi alayhi ìmọ̀ sọ̀rọ̀ àdúrà kan ìpè allahumma inni as'aluka almaytata alhasana ìmọ̀ pọ̀ ládùúgbà yìí ọlọ́run ikú rẹ mo béèrè ikú dáadáa àwọn ọmọ rẹ wọn bá sọ̀rọ̀ ǹjọ́ náà ìṣàdúrà yẹn fẹ́wọ́ náà ni àwọn ọmọ rẹ bá bèbè ewu ni ikú dáadáa ikú ewu ah, ni ọ̀dá ewu ni ẹ máa ń ṣàdúrà yìí lọ́pọ̀lọpọ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá yìí tẹ ọwọ́ tó bá tó bá wà lórí ìforí kalẹ̀ ẹni tó kú rẹ́nu lásìkò òun náà tó ń ṣàlàyé fún àwọn rẹ̀ tán ó sì dìde ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀jẹ̀ yẹn náfìlà yẹn náfìlà tó ha ó forí kalẹ̀ báyìí kó bẹ́ẹ̀ bá rọ̀ tó o wọ́n sì gbẹ̀mí ẹ̀ lásìkò yìí ó sì bá bẹ́ẹ̀ lọ. àsìkò tí ó súnmọ́ ọjọ́ okú ẹ̀ làwọn ọmọ rẹ̀ ń béèrè ẹ sì máa ẹ máa ń tọrọ àdúrà yìí gan ó sì dìde lórí ìnàró lórí ìjòkó ó sì èmi kẹyìn náfìlà ń tèmi ti ń jẹ́ kóore ni ó sì forí kalẹ̀ ó sì lọ bọ́lọ̀ irú ẹ̀ wá pọ̀ Abu Thalaba al mujahid ibn jabor àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìwé náà wà dáadáa lóde òní ẹlòmíì ọmọ ṣe tẹ̀síìrì lọ́wọ́ ẹlòmíì ọmọ ka kùránì lọ́wọ́ ẹlòmíì ọmọ ìsinmi ṣe sàrà kan yìí ó ní ìsinmi lọ kìmọ́nì rẹ̀ yìí ó ní kò ń tẹ̀tẹ̀ kìmọ́nì o gbogbo àwọn iṣẹ́ orí gbogbo ẹnikẹ́ni tó bá kú lé e lórí yurjadahu al-khayr fil akhirah àràn kan wípé ó kú rí náà ní torí pé kò tún tọ́ láéláé kí ẹ máa ní ọmọ àlìjánná ni ẹ̀rí gbogbo àwọn gbólóhùn kan tó gbajúmọ̀ kí ẹ máa ní alimarfo ẹnì kẹ́ pọ́nbélé gbólóhùn yìí níjà kéèsì kò bá a mú àyàfi tó ń tọ̀ ń bá ń sáńsá bẹ́ẹ̀ pé àwọn fi ń sọ àwọn fi ń bẹ́ lọ́wọ́ náà àìmọye olúgbólóhùn yìí táwọn ìwà ni alimarfo fọ́nà wọn di àlàjẹ́ fẹ́ lómi ẹnì gbogbo àwọn ẹ̀kọ́ àbí àwọn àdúrà ní ìbá wa ṣàlékún kẹ́ wọn àbí tá a bá yín ẹ lókù ọ̀rọ̀ tó bá ṣe fáwọn lágbájá yìí a ní ìrànkàpẹ́ ní rí níwájú rẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ nìkẹ́ ọlọ́mọ sábà wa ṣàlékún kẹ́ wọn gbogbo òkú wa tán wà lọ́wọ́ ọ̀kẹ́ bá wa ṣàlékún kẹ́ wọn tán wà ń bẹ tàtúrà ọlọ́run ọba fi ẹ̀yẹ pamọ́ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra gbogbo àdúrà tí ọba ti lọ pẹ̀lú alukur'an àbólọ pẹ̀lú sunna òṣèlá muhammad ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra alẹ́ ni tó kúkú rí tá a mọ̀ pé kúkú rí ó ṣiṣẹ́ rí níta wí náà ni pé ààrà kan abdulluwa kọ́mọ́sàjà dá a lábọ̀ akólu ma tẹ̀sùmáàrún wa asalu allah ali walakum husna al-khitab fil umuri kulliha ya rabbal alamin. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين معاشر المؤمنين فإن الحديث عن حسن الخاتمة يطول ولكن فإن من أراد أن يقول كل شيء falan yaqula shay'a èèyàn bá ní gbogbo ọ̀rọ̀ náà nìyẹn fẹ́ sọ lẹ́ẹ̀kan náà èèyàn padà ní lójútùú tí ń sọ ni àmọ́ o ọ̀rọ̀ nípa àtibọ̀tán dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá ní àkólé kan ìpè ewu mọ̀mọ́ tí ń bá síwájú ọ̀rọ̀ ọ wá ń ṣiṣẹ́ tọ̀ inna Allaha la yudhi' ajra al-muslimin ní ẹ bá jẹ́ ní rí ọlọ́run ò ní aláṣẹ láre àwọn àpẹẹrẹ tá a fi mọ ẹni rí ó wà pọ̀ àbí tá a fi ran kàn pé ó súnmọ́ kẹ́nìyàn jẹ́ ní rí èyí sì máa ṣáájú rẹ̀ bọ́yọ̀rọ̀ ló sọ tó sọ káyìn lọ́rọ̀ rẹ̀ ó sì dáa kí ẹ máa fọn kàyíká yà wo bẹ́ẹ̀ wòye àná ìgbẹ́ni kí n parí ìjà níjọ́ ní òun jẹ́ alóhùn ló tún sọ pé kí òun ló tún ní ẹsẹ̀kì lọ́mójútó ògùṣẹ́ eré téèyàn bá máa ń ṣe ìṣàdùbẹ̀ téèyàn máa sọ pàápàá jùlọ èyí tó súnmọ́ dídágbére ẹni bẹ́ẹ̀ láyé àwọn àpẹẹrẹ téèyàn fi ń mẹ́ni rí àpèjúwe ẹ̀ òun la sọ yìí ẹni bá kú lórí iṣẹ́ rí òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ẹni tí ń ṣe hajj lọ́wọ́ tó jábọ́ lórí ẹ̀sìn rẹ̀ fàwa kọsọ́tìrú rọ́ọ̀hìlátó ẹ̀sìn rẹ̀ wá tẹ̀ mọ́lẹ̀ rànkúnyẹ̀ rẹ̀ náà ló gùn mọ́lẹ̀ ó sì bá bẹ̀ lọ ànábì ni ẹ̀ fílẹ̀ ẹ má kọ́fà rẹ̀ ẹ sì fílẹ̀ ẹ má wẹ̀ o bó ṣe bó ṣe wà nù ara mi yẹn bẹ́ẹ̀ náà ni ẹ lọ sìn فإنه يبعث يوم القيامة ملبيا شوف يا بندي دقيقة بلا براوي ثم وين لبيك اللهم لبيك yọmọ ni mo ọlọ́run ọba ìwọ ni mo jẹ́ pé rẹ sẹ anábìsíjọ yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí iṣẹ́ kan yóò bá a tó àlè yìí wọ́n gbèdìde lórí iṣẹ́ rẹ̀ yẹn ni ọ̀rọ̀ rìbá ẹ̀wù bọ́lá wọn bá sọ sọ bó ṣe rò yẹn tó bá kú lórí jíjẹ rìbá tó ní wọ́n dìde kàlẹ́bí yàtàkọ̀bátòhò ṣàìtọ́nà minal mas bí wèrè ni wọ́n dìde nínú sàárè wọn torí pé iṣẹ́ bùi abọ́ rẹ̀ rí bẹ́ẹ̀ lẹni tó ṣe pé onígbéraga ni jọ́ọ̀kìyàmà àwòrán tí ó gbé dìde báwọn èèyàn ó sì máa tẹ̀ mọ́lẹ̀ èèyàn yẹ̀yẹ́ ló dìde wọn ju ọlọ́run bẹ́ẹ̀ làwọn iṣẹ́ bú míì tó ṣe wípé gbìyàn báyìí tán lórí ẹ̀ amọ̀ṣẹ́ rí náà bó ṣe rí nù o gbìyàn bá kú lórí iṣẹ́ rí ó gbè lórí iṣẹ́ rí níjọ́ àlùkìyàmà ẹ̀yẹn rúṣin olúwa ọ̀nà wo lèèyàn fi wá kúkú rí i òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam nínú àwọn ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run ọba kọ́ wa òun náà ni àdúà àwọn àdúà kan bẹ kọ́dọ̀ ń ṣe ọlọ́run á máa pọ̀ ládùúgbà yìí nínú ẹ̀ òun náà ni Allahumma ya muthabbital qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi. على طاعتك حديث شهاب بن حوشب عن أم سلمة رضي الله تعالى عنها شهر بن حوشب أبي يا أم سلمة أدعو لهم مثلا من سجو ويطبع وصدره tó nóòtì kan náà lè ṣe ó ládùúgbò àti máa ń ṣe jù rè ìrẹ Ọlọ́run ìwọ lọba tó mú yàn dúró mú ọkàn yàn dúró jọkàn mi ó dúró lórí ẹ̀sìn rẹ ìwọ lọba tó darí ẹ̀mí tó bá darí ọkàn mi darí ẹ̀sẹ̀sìn rẹ òdodo ni o ó lànà bí pọ̀lẹ̀ ní sàdúrà yìí omi sálámà ní mo padà wá bí ìpè yìí ń sọ̀rọ̀ má a sọ̀rọ̀ dùn á hàkì hàlà kí ló tàdúrà rẹ yìí pọ̀ náà kí ló tàdúrà rẹ yìí pọ̀ ó ṣe mà. ana biwa yi lo isa a dani ku si o ma nabi adamaka ilawa kalubowo nina usulunwanyi nina so bi ra na afiko je ku ọka rai bela rai ikamidi oluwa ikolubo wa ka ifa ya sha ma nabi adamaka ko ba ti wolonwa ba ni darie ẹ tọba idarie ọka omenia si fere iwari iriri ọ̀rọ̀ rí iṣẹ́ rí ni ọmọ wù ú yóò dẹni rí ni bó bá ti dẹni rí ìjọ wà bá lọ náà nù nítorí yẹ bá jẹ ní ìgbéfò ó lànà bí wàá sọ pé rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab. nínú àdúrà tó yẹ kí mùsùlùmí ó mójútó òun náà ní àyà rẹ̀ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana àyà nínú ẹ̀ òun náà ní àdúrà allahumma inna nas'aluka husnal khitam fil umuri kulliha wa ajirna min khizyi dunya wa 'adhabil akhirah àdúrà yìí nílẹ̀ ànábì máa ń bẹ ọlọ́run. wípé allahumma inna nas'aluka husnal khitan fil umuri kulliha ọlọ́run à ń bèrè àtibọ̀tán lọ́wọ́ rẹ̀ ní gbogbo àlámọ̀rí wa èyí tó jọmọ́ tayé èyí tó jọmọ́ tẹ̀sìn èyí tó jọmọ́ ti ìsẹ̀mí gbogbo àlámọ̀rí wa jọ dáa jọ labọ̀ wà á jẹ́rìí náà min wà á dábìlì kọ wá là wá níbi ìnira ayé àti ojútì ìjọ àlùkìyàmà mùsùlùmí ìtì fa kéèyàn ó gbàgbé alámàrí òun náà ní alghafla ìgbàgbéra ewu ni o ewu ni pàápàá jùlọ kéèyàn má fẹ́ kó má darúkọ kú lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ń kú lọ́tún lọ́sì pàápàá jùlọ mọ́tò ìfàjẹ́ ikú òjijì kàbọ̀ pé lágbájá bẹ́ẹ̀ ah, kí ló ṣe é àwọn èèyàn ti ẹ̀fẹ́ wọn béèrè kí ló ṣe é náà rẹ̀ ah, kí ni òbí ni ò lè ṣe ọlọ́run kọ́ta ó ti wá fúyẹ́ lẹ́mìí àwọn èèyàn wọ́n mọ̀ tó ní lágbájá kọ́lẹ̀ ló ní ọmọ ní wọn rántí mo rántí lágbájá lọ́dún dáàbò sí òjì kú ó lóun ọ̀rán tí wọ́n torọ́ àwọn ikú yẹn ti pọ̀ wọn mọ́ ni òun gbọ́ sílẹ̀ wọn lẹ́yìn èyí ti kú ẹnìkan tó ń sọ yìí ní àwọn tó ń dá òtún wọn lóun ọ̀rán tí wọ́n kọ́ àwọn lágbájá ti kú lágbájá ti òun kàn rántí ẹ̀ náà ni òun ọ̀tí rántí síkèlè fún òun náà ti fún kú tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọkú yìí ó ti di nǹkan táwọn tẹlómìn gbọ́ níbọ̀ pé tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn mélòó ló wá tají ní bẹ̀rù àkíyàmà rẹ̀ ní bẹ̀rù ìjọba pàdé wọn jọ lọ torí pé abọ̀ òun náà nìgbẹ̀yìn ẹnìhàyà abọ̀ yìí náà ni tọ́ abẹ́olúwa kọ́mọ́sàjà dá láti bọ̀ tán. اللهم إنا نسألك حسن الختام وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة نوع أسباب حسن الختام àwọn tí ń jẹ́ okùnfà fàtìbọ̀ tán dáadáa yàtọ̀ sádùá òun náà ni muhasabatu nafs kéèyàn máa chẹ́kẹ̀ ẹ̀mí ààrẹ kó máa ṣe síwò ẹ̀mí ààrẹ kó wo ń tọ́ pọ̀ kó ń wo pé kí lọ́pọ̀ ní gbèsè ayé o sẹ́sìn ọlọ́run ṣé òun ní nípa ẹ̀sìn ẹ̀ kó ń chẹ́kẹ̀ ẹ̀ bọ́ba jí sáyé kí ló kọ́kọ́ wá sí làákàyè rẹ̀ gẹ́gẹ́ bí àkíyèsí tó ti wáyé rí kó tó sùn kí ló kí ló rò sùn kí ló rò jí kí ló bá sùn kí ló bá jí kọ́ wa wo gbogbo ìṣẹ̀mí ayé ẹ̀ láàrin òjọ́ gbogbo eléyìí kéèyàn bá ṣọ́ra yóò jẹ́ kéèyàn gbàgbéra kò dira wọn lọ́wọ́ àwọn ìpín tọ́lọ́wọ́n bá pín fẹ́nìkọ̀ọ̀kan láyé ṣùgbọ́n níbi iṣẹ́ ayé náà ẹni tó bá jẹ́ ní rí yóò sì máa ṣẹ̀sìn látàrẹ ọlọ́run ò ń ṣàṣewá ní ẹrú tí ó rántí tí ó máa mà tí ó máa jẹ̀rán ti ń jẹ́ṣẹ́ rí al-iman amalu salih tí ó sì máa mà tó wá ṣe láyé abẹ́olúwa ọlọ́njà dá lábọ̀ allahumma inna nasaluka husnal khitam fil umuri kulliha. وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين